lè wà máa rántí ipò tèmi yé máa wà nílé. gbogbo wa la sunkún ojúlówó wọn wá ń ṣe o ẹnìkan tí ẹ wá rẹ nìkan rẹ lẹ́kàn. bẹ́ẹ̀ ṣe ni kí n má ti lọlé ẹ̀ kì í ṣe pé burú o bọ̀tọ̀ àárò ìyá mi ń sọ mí gan. àwọn ọlọ́pàá ṣì ń ṣiṣẹ́ wọn and èmi mọ̀ pé bọ̀dá mi ṣì ń padà bọ̀ wá bá wa nínú ilé nǹkan èèyàn sọnù lásán gan èèyàn wà ká tún ṣe wá sọ dídí èèyàn. it doesn't matter. it matters. if you ask me ọtí mi yóò tó dáa kí n máa ṣe gbẹ̀yìn ṣe ń wo ilé yìí sìn kí n ta. níwọ̀n ìgbà tó fi pé gbogbo nǹkan pátá ni ó tàn ohun tá a ìbẹ̀rù ọlọ́run bá kó jọ gan yóò tàn án bèrè ah. tí àwọn nǹkan tó pé ẹ̀ṣẹ̀ la kó wọn jọ bá ṣe ọlọ́run sí i ó wá sọ pé kọ́lọ́run má bínú bóun ní ṣe mọ́ lọ́lọ́run bá dáríjì ó máa tún wá kẹ́. insha allah. àtòmí kan ṣèkan lọ́lọ́run bá ọ tẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ nínú igbó kò sí bí tí ọmọ ènìyàn ṣe fẹ́ dùn nínú ilé. ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ tó bá dàbí ilẹ̀kùn